kú ìjókòó ẹ̀yin aráalé òun ni a ti gbọ́ yẹn lórí bó ṣe ń lọ ti tòní bó ṣe lọ lórí entertainment níbi tí a ti sọ̀rọ̀ lórí àwọn aṣojúlóge gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣojúlóge kí ẹ tó sùn ẹ jẹ́ ká máa fi gbogbo nǹkan tá lè lò láti máa fọ ojú ká máa fi fọ ojú hmm. ẹyinjú. ẹ abala kejì ibẹ̀ láti sọ̀rọ̀ nípa ìlera ọkàn ẹ dókítà sọ̀rọ̀ wọ́n ní ọkàn wa tẹ̀ ń wò yìí wọ́n kàn ó ní àwọn iṣẹ́ tó máa ń ṣe ìgbà tí dókítà ń sọ ṣe mo kàn ń pò wọ́n báyìí wọ́n wá ń sọ àwọn èèbó gbáǹkọ́ gbì àwọn èèbó ńlá ńlá tí yóò bá ò ṣe é tú kí ni ṣé wá jọ ṣé iṣẹ́ ọ̀rọ̀ sísọ wá jọ ṣe gábẹ́rẹ́ gábẹ́rẹ́ gidi ẹ̀yin òun náà lẹ ti gbọ́ yẹn jẹ́ ká tọ́jú ara wa nítorí ìlera lọ́rọ̀ mo sọ ń gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ lórí ìlera lẹ́ẹ̀kan mo ní oríkì àìsàn tí ì yí padà oríkì ẹ̀ náà ni bòmí láṣìírí kí n finish ẹ kí n pa ẹ́ dànù ó ní tú mi láṣìírí kí n fi ọ́ sílẹ̀ olókùnrin tó bá ń bú dókítà ara rẹ̀ náà ló ń ṣe ẹja máa tọ́jú ara nítorí ìlera lọ́rọ̀ àwa gbéra pa láti bẹ̀ àwa pàdé àwọn asọ̀rọ̀sọ̀bótò lórí bó ṣe ń lọ lórí pápá wọn ṣe ń tàkùrọ̀ sọ́jọ́ mú gan-an lọ́wọ́ ọkọ̀ dèdè ilẹ̀ ń tí ọ ni. kódà wọ́n ń sọ kódà kò tiẹ̀ kọ́ra wọn nìkan ṣe iyọ̀ já iyọ̀ dùn òróró mu ṣúgà dùn ṣúgà pọ̀ ṣúgà iṣẹ́ náà ni wọ́n ṣe Adébísí jẹ́ ká gbéra báyìí mi ò mọ̀ bóyá o rántí orin yẹn. Iléyá o ọmọ Nàìjíríà Iléyá bí a kò bá mọ bí ìta mi rè ṣe bóyá ká padà sílé ká jáwọ́ nínú àpọ̀n tí kò yọ ká tètè gbómi làkà Iléyá náà nìyẹn lórí ètò bó ṣe lọ adébísí jẹ́ ká máa dágbére pa. wọ́n ní iléyá ilé náà làbọ̀ sinmi oko àjò tó bá rájò ó máa ṣe kí ni ó máa padà wálé orúkọ tèmi ni adébíyí adébísí ọmọ òmí òdòdó èdè apèdè bí ẹni jẹdẹ láwùjọ àwọn pèdèpèdè ọkàn mi ni ọmú mi ẹni fi sí ẹpèdè gbígbé ẹni jẹrẹ láwùjọ àwọn pèdèpèdè ó ń pèrè náà ni òdẹ ní ṣèdèpè ẹyọ wọn ní ẹnu ló pa baálé aṣọgbọn tó sọ̀rọ̀ sọ níwájú àwọn àgbààgbà lọ́jọ́sí ò ní tẹnu gbó bí ọwọ̀ èmi náà ò ní tẹnu gbó bí ọwọ̀ ẹ̀yin náà ò ní tẹnu gbó bí ọwọ̀ àní ṣìṣọ àní tójú rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin aráalé ẹkọ bá ń di orí yín mú one orí burúkú ò ní wá yín rí o two àṣírí yín ò ní tú mo ní three ayé yín ò ní tì mo ní four ayé yín ò ní fọ́ mo ní five orí yín ò ní fi bí ìdérí epo mo ní six ẹ máa gbọ́ ẹ̀mí yín ò ní six bí microphone mo ní seven ọmọ òní yọ dànù mọ yín lọ́wọ́ bí ọmọ wọ eight etí inú yín fi ń gbọ́wọ́ ò ní mo ní nine nání nání ní ọmọ aráyá máa nání yín lọ́jọ́ gbogbo nígbà gbogbo àsìkò gbogbo ni mo ní ten ẹwà ní tẹ́ èmi náà ò ní tẹ́ gbogbo wa ò ní tẹ́ ẹ gbé kúrò níbẹ̀ ẹ wo ètò wa tó jètò lọ lórí Orísun bẹ́ẹ̀ ni olúṣọlá ọmọ mọ̀ránláhùn ọmọọba ìlú ògbómọ̀rẹ́ alágbàdo òdi atapẹ́tẹ́ inú omi gẹ́gẹ́lẹ́ lọ́dọ̀ sọ̀yà wọ́n ní sọ̀yà ọ̀dẹ́ mi láàrin ìdí omi kò sí ní sẹ́sì ní lẹ́nu àwọn ọmọ olókùúta mẹ́ta ọdẹ gbó hmm. owó kò ní lẹ́sẹ̀ ń gbére ọkọ ní máa ra máa ra ọkọ nígbà tó mọ̀ gbó kí ló wá mọ̀ rẹ́ sí àwọn ọmọ alábẹ́rẹ́ mẹ́ta ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọkọ̀ tó kù ni wọ́n fi ń ránṣọ sọmọ ara ẹ lọ́rùn bí sí bí ọmọ wà ní nílé ìyá kó má nílé bàbá àwa ti ń lọ náà nìyẹn ó tún dìgbà ó dọjọ́ mi ọjọ́ rẹ lórí ètò bó ṣe ń lọ